And they cause hold up well, well. They cause hold up too much. And we got the hold up in Lagos now. Hawkers, and they sell anything, everything. If you they hold up cook food, but they sell pot, plate, spoon, knife, vegetable, tomato. So if they highlight, the come in and hold up, they throw, your cook eat, no problem. And the another thing is that the kind of car you drive determines on what they sell to you. If you're driving an S class, M class, Passat, 2.2, 4 motion, They just come your car. Sir, they put sir, sir, recharge cards, MTN recharge cards, booster cards, sir, five alive, you know. But if they drive B2s or five over, those time patterns five over, maybe like they get accidents. When they come into now, now, psst. Bros, rat poison, rat poison. because they know you cannot afford anything. And for my guys were there, if you deal with babe, if you deal with babe, there's some guys in the former for Lagos, if you just jam their car, bah, they'll just come down. Like their girlfriend did, they, they won't fall. Man, what the fuck is wrong with you, man? What the fuck are you fucking seeing, nigga? Shit, man, look at what you done to my car, man. I'm gonna deal with you, man. Go to form, the guy go to come, they beg. Honey, please, it's enough. It's not that bad. But the guy doesn't know to fight. You understand? Just one form. I don't see how happen. So as I've been go worry a while ago, I go try myself. I go carry one get Etsy. We drive. Now somebody just hit my car. Now just come like, hey man, you're crazy. You know they see? Man, I just gone down. I go go slap you for there now. So you dey We made this. I go the girl go come dey beg me. The girl just come outside. Oh boy, see that damage. See fuck up. Bright, pull your clothes. Give me. Pull your clothes. Give me. If you no beat this guy, I go beat you. Talking about worry, the only worry thief go thief your thing, they'll come block you, say they thief your thing. E get one guy waiting dey for NRA junction, the guy there move him phone. Two months later, the guy come there, come stand for dey wait for moto. One guy just come meet am. Say, bros, you stand there two months ago, Be wey to thief your phone. The guy say, eh, hoping say he wan get him phone back. One Nokia the 3310 abi. The guy say, eh, Nokia, blue I abi. Say, blue, ah they look your face since ah ah wait i dey come na the guy go go bring the phone come say my guy hold on just put the pin number i no fit said this thing since last put the pin number My be sell am They go move your thing come block you tell you say they move on. and lamaya my if i no talk this thing you go pain me i know. you know i get to talk am basically nigerian home videos e dey fok up. Seriously, listen to the American movies, them. Um, watch them, listen to the soundtracks. The soundtrack doesn't have anything to do with the name, it's different. Nigerian films, the name and the name of the name of the soundtrack are the same thing. Seriously. Slow motion of American films are only for some kind of bad places when the actor just won't come outside. Your carry be gone. Just for your role. For Nigerian films, even when they write the names of the producers and the, the directors na slow motion make the film stay then their slow motion at any time even when raminowa dey sleep say they dey do slow motion the films always na fok up and the annoying part na their posters american films watch their posters you go just see titanic only kate winslet and leonardo dicaprio na dey there coming soon to a theatre near you titanic simple face off john travolta nicolas cage alone Nigerian film, pieces, nonsense. You don't even need to watch the film, you don't need to buy the film again. Just look the poster. Because everything where they the poster, they the film. Tell them born the actor, I think you kill him, mama. So you see guys, you just look so. So, you know, you just stay different. And they annoying part of the way they act the films. For, like if you go America, you watch American film, people see them. Man, nigga, you wanna fuck with me, nigga? I'm gonna kill your ass, nigga. Die, nigga. you know, last fight. Indian films they talk nonsense wey no dey understand but we dey try you just dey go like boshkiri galaba dey shirida one girl with the matter no concern go dey shout nahi nahi wetin concern you put for wetin dey happen chinese films nonsense they go move their lips like one thousand times when they go talk something you go see shifu We all come outside hmm. yo. Yo, now finish. Yo, silly bastard. They go out to the fight. Only hand you go move here. But Nigerian films, come watch am now. Sent Obi, you come as a last fight. You, I will shoot you now, and you will die. Ah, can Can I I Kanayo, ah, please, don't shoot me. What did I do? Uh, shut up! Shut up! Shut up! now, die! You go shoot the gun. Bam! Bam! Bam! Ah! Ah! Ah! You have shoot me now. now and we die. If they look for a job, normally, if you go call company say, won't look for work, you drop your papers, your resume, your qualifications. They'll come go through them. Okay, you work with Liver Brothers, you work with this one, you work with Guinness, okay, okay. Uh, five years, oh, that's very good. So, so they'll come ask you some simple questions. And that, just ask you your resume. Finish, you just deliver your qualification. and those are just simple even if you want to work as a cashier in a bank you have to bring your qualifications now if you wan rule the government you wan rule the country or you wan be governor nobody dey ask you for qualifications. do you know that and that part is about the most important part but they no ask you nobody dey ever come have you ever seen any president go like um, hi um, i don rule ghana for two years i don rule south africa for three years few room in Nigeria. Nobody, no, no qualifications. Everybody just come, just you know. Room, somebody just say, um, I've been there prison for before. I feel this country. no, no, no qualifications. Just that, that one deep. I know that one going to arrest me. I know. I don't. I don't let you But as bad as bad, the, the, the Obasanjo has done, can we give that man a round of applause. Just a round of applause he has done eight years. Eight years that guy has done so well. I can name over a hundred things that he has done that has changed the life of the Nigerians. You understand? Let me, let me name. No, let me name. Okay, from a I know I can name a hundred, but let me name ten that he has done. One. He don't try. Shine don't try. Everything if the guy dey pass in at ten years he go see some worry children six six years as him dey pass he go look dem go tell them, fok you nigga worry boys small small children say ah ah this guy remember they don dey jealous he dressing before they say ah ah this guy just dey pass he say fok you nigga he pass again hey man fok you nigga worry boys say man maybe me no be like say this thing na curse o oh. the guy go pass again fok you nigga. Now they can go ask another person, say, come, wait, fuck you nigga me. That one can go lie. Say, fuck you nigga. Hi, me say your papa, your mama, all of na idiot. all of na Chris, I not get future. Now what if I say, hey, eh, that's small thing. May the idiot pass again. As they pass the next day, night, the guy just tell them, fuck you nigga, say beat. They beat the, you know the one American should be fat, get big belly. Beat and pull all the trouser, call remain busters for a waist. The boy dey cry, now my man run, come, Terry! Why are you crying? Don't tell them that this little brat beat head out of you, man. That is bullshit because it's our kids, man. They're not home to 10 years. Do you know you're more than 10 years, Terry? Don't tell me you can fight them, man. Tell me what happened, Terry. I trust America boys stand up with bosses. Mama, this boy, you see right here? They're not little boy, man. They got guts, man. This boy you call little brat. This right has been kicking my ass, kicking my ass, man. The guy gasped, man. Now the mama look the boy, boy, tell me exactly what happened to my son right now. How has I gonna blow off your head. The guy drug come come aside. The body were looking. Tell me right now how I blow your head. What the hell is wrong with your little bruv? Now the body boy, no, no, I go to speak America. Tell the mama. Tell me right now. Now the boy first, ah man. Ah man. This idiot man. You could just walk up past us, look us, tell us, fuck you, man. Pass us again, tell us, fuck you, man. Not be once, not be twice, every time, man. Now I look at friend, but what are they like? Now I say you are right, man. As they tell us, fuck you, we fuck them up, man. Now the mama look up. So little boy, what about the shame? All the clothes when they wear, What about the shame? Now they say, man, mama, we don't see them, man. What about the Jays? <laughs> Not besides before, we don't see Caesar, man. Who let the dogs out? The girl's name is Tasha, Latifa, Tanya, Tasha, What those kind of name? Take them to places like Eco Hotel, Le Meridian, Golden Gate, Villa Medici, all those kind of places. If I name now Linda, Belinda, Amanda, Jennifer, those kind of people, just take them go Mr. Biggs, Tasty Fried Chicken. My name na Chioma Chinyere. Nneka, Kemi, Biola. Those ones they no waste your money. Mama put restaurant like Ghana High. But my name na Atutu Puyoyo. No carry them come out. Give them money make go cook for house. I'm basically right now in Nigeria, I am trying, I'm with, a, I'm with an organization right now and we are trying as much as possible to help the children. It's an NGO, we are helping the children and I want you people to support us. Please let us help the children, they are suffering. If you know you're not good looking, please get married to a girl that is good looking. The amount of ugly children in Nigeria is getting too much. Please. My guy, if you don't stop that, I'll use this microphone to you. Seriously, if you don't say no fine, help your picking. Marry get away fine. Seriously, for Lagos, look around Lagos, you see ugly children they go to work every day. Why? And anyway, if you born picking way fine, the way that they greet you for hospital, they different. They just come come to the hospital, go like, Oh madam, you're so lucky. Look at this beautiful baby. If one of you to thank God, Is that giving the baby names like Denzel Washington, Tom Cruise, Basket Man, which are no Irish. Obi wọwọ many pikin pikin woman wey wọwọ when the greeting na dey different they just come to the hospital na from far they dey pick the pikin. God na wow, this is a long Madam take her eh e go better god know why I be like this when dem wan give the pikin name the real name like ah, Tutu atutu puyoyo bola tinubu. See, where una no hey God, why if be say Yoruba people to the fear? I be Yoruba man better no understand why we dey twin. come worry may armed robber dey area shoot gun na small pikin two year old dey come outside come talk sure na wow <laughs> look at you no hear am na god be that abi na banga that one be like wetin dem take dey kill fowl all these armed robber weak o dem no get <laughs> dem no get any forty-seven na dem dey contemplate on wetin even for warri you go see eighty year old woman dey waka with walking stick dey shoot gun you go think say na greeting power vredom and all. Lagos why e be as all of us dey now if somebody stand up dey run another person follow Yoruba man must follow and na when we dey run with the aspect of kilo two tún ṣẹlẹ̀ ẹgbẹ́ rẹ̀ kí wọ́n wọ́n we don dey. the oyinbo people ah oyinbo dem dem mumu small o oyinbo go see everybody dey run e go dey waka go that same place sorry why are you running what's happening there where you oh you dey tell me. Who let the dogs out? I realize a lot of things about people like you. You make a lot of sense when you're not talking. I don't know whether you know that this program we are doing is an international program. You can see a lot of expatriates yeah, like this. Okay. Sorry, I thought you were a white man. I didn't know it's albino. Albinos are wonderfully created people. The only thing is that they cannot be doctors or nurses. Have albino ever given you injection before? Pull your trouser. they are looking for the cotton wool. They were the ones that kept it there. How many asses do you have? I'll clean the closest one to me. Stay one place, please. What are you doing? Stay one place. And if you're wise, you hold their head. But the only problem is that when you hold the head, the hand continues. I'm not trying to say, any... come, this is a white man. No? Maybe it's the shaking of the head that stabilized my brain. I'm telling okay, he's a white man. You see, One thing I don't like about white people is that when they talk, it's like they're chewing gum. I don't know, it's not If they even want to speak pidgin English, it sounds somehow. If they want to say how you did, I don't die. Oh. I'm crazy, thank you. And you pray to come and watch me. You must be the psychiatrist or the ex-patient. Incurable. Look at you. Sure, let me not start with you. I'm impersonating. Thank you very much. Do I show you my police ID card to show you I'm a full force member? I you say what? I'm next to the IG. That's why I'm having I'm adding weight. Let me tell you, I have my police ID card here. And this ID card is the ID card that is nationally accepted by police people as the police ID card. I'm a full body policeman. If you talk too much, I'll, I'm going to invite because you think too much of what to say here. I'll, I'll arrest you for reckless thinking. It's a crime against inhumanity according to subsection 312 of the 6 State Highway Code. speeding the speed limit of thinking. Think 20 kilometers per hour liquid contents only. Who let the dogs out? First time I fall in love, not my fault too. 45 year old woman, that time I was 20. Buffy, I love you. It's me, your girl. 45 years, my girl. I say no problem. And she come, Buffy, will you marry me? I say, eh. She said, I'll give you 20 million, give your father 5 million. When I hear the money, I agree. Straight. Said, ah, forget me, go. Carry and go meet my mom. I said, "Mom, meet the woman I want to marry. said, What it be the meaning of marry again? I said, The one I want to make my wife. Come on, baby, greet my mommy. Hey, good evening, ma. Mama said, Get up, get up. Would they forbid me with you and mates? Oh. I look say, mm, women too stubborn. I carry and go meet my papa. But that time my blood all the hot. I say, Father, I will marry her. My papa just quiet, he not talk. I will marry her because I love her. She helped me when I had no money. She helped me when I had no clothes. She helped me when I had no food. I will marry her because she helped me. She helped me, Papa. I must marry her. She helped me. Now, Papa look me. Say, you don't talk finish. I say, yes, okay. When person help person, eh? Now thank you that they tell her. Tell this woman thank you now. Old woman, leave my son alone. Old woman, my son will marry a young girl. You hear me, you old woman? Get out, you old woman. And so she will say, Bobby, until you see what you've caused. Eh? I told you, let's send this five million to your father. You say we must come and present it as cola. Thank God I will carry my five million and go. Eh, my Yeah. Young girl. Oh. She said, no. She said that I'm too old Don't you know that age is nothing but a number? Come here. Listen, if you don't marry him, I will marry you. <laughs> for five million. you can see lelenu this one na mc lofu ya full of n'abalị a onye ọ na-enwe ya wewuo asuka suma piece wuo onye ọ na-akọ ya kọbanụ maka na enu ụwa nụbụ n'ọlịlị anyị gbarịba orindole na nwanyị When the nwanne ọgịnịdị elu ọgịnịdị elu nwanne ọgịnịdị ee When Asabu when you when you when you when you Asabu when you Who let your dogs out? On top, the guy there, Dada. Lap my sister. Come back. Chineke me. Bianca. Who is this guy? I see one tap the guy. The guy just stone face. Papa Siam. Hey! Michael Obi! is a lie! She didn't tell me you came home. Oh. Come inside, come inside. Now my father ushered the guy in. Michael, sit down. My father drive us on ballot. na Nebe, come to the room. Michael, if you're true, please flash us. Who let the dogs out? Terry G, come sing. They say, I they smoke Igbo. You know me, no. You know me, no. How you not go mean? Why you not go talk so? When Igbo spirit, they control you. For this life, not let anybody deceive you, smoke Igbo or chop Igbo. Because you the chop arm. I'm sorry for you. No wonder you they waste your money like this. You get worker, so you go pay salary. Oh. <laughs> I'm sorry for you. They go swear for you this month igbo immediately you take igbo two spirits na dey control you one na your own your own dey dey silent igbo own dey loud like the way god dey shout in those days of abraham my son my son na so igbo spirit dey be na igbo spirit na e go dey you don take igbo sit down for here igbo spirit go tell you say meh see river on top this stage o oh. see river see river you dey inside ac igbo spirit tell you say you dey sweat remove your shirt pull your shirt pull your shirt pull your shirt as you dey pull the shirt you don pull am reach here the boss go tell you say eh stop there stop there you go remain like that you wan button am by say no if you button am by the your feel say you don high just remain like that the god spirit dey interpret things for you the way e no be the first time my guy my guy meet me say man dey don forget chop igbo when you chop igbo you go funny you go funny pass all all the comedians even abroad comedians you go funny you dey get inspiration The guy, because that time I don't hustle for Lagos. They jump bus. Now we put Igbo for rice for inspiration. When I chop Igbo finish, now enter bus, sit down. Bus move. Now I see one babe sit down beside me with leggings. Fair. The laps, they shine. Igbo spirit tell me, say, touch that lap. As I won't raise my hand, my spirit tell me, say, return your hand as i dey return na the igbo spirit say pause na pause the next thing i move my hand touch the lap i feel one cold the guy surprise he no believe say person dey ah inside this bus come dey look me as he dey look me na igbo spirit tell she dey enjoy am she dey roll your hand i roll am go front roll am come back i roll am go back na the babe tear me slap na igbo spirit tell me say that is romantic see i begin smile igbo two spirit don wonder if you go igbo joint see where dem dey smoke igbo na yeye yeye things dem dey talk o oh. when dem dey gist the thing wey dem dey talk no dey correspond at all at all take for instance me and this bros now and this madam and maybe this madam too we dey gist we dey one table dey gist i fit come say man tony you won't believe it last christmas we had fun If not for this um, economic meltdown, I believe myself and my family were going to London. You know, Ogafikon talk waiting to correspond. Say, wow, man, you had fun last time. This time, myself and my family were going to South Africa for shopping. This Ogafikon talk say, well, I'm spending the Christmas at home. I'm going to kill a full cow. You know, the gist, they correspond. I mean, go Igbo joint. You see one guy take your own drag oh boy yesterday na christmas day o. Oh. you see another guy go take you you think say you wan talk wetin concern wetin the guy talk. oh boy you know say waec na january. you see the third guy you think say you wan talk wetin at least concern waec he go take say. you hear say emeka don die. that's why when you go igbo joint you see somebody take drag you think say They go come pray such prayer. Oh boy, may God just bless Percy. May Percy see two million for grand. Yeah, you want for Sam. You be thief. Two million na money where they put for pocket, where they for? pleaser, big booty squeezer, teaser. Looking for a diva, for she's And what you need is a geezer, cool like a freezer, rule like a Caesar. Until I say I'm a girl pleaser, big booty squeezer, teaser. Looking for a diva, for she's And what you need is a geezer, cool like a freezer, rule like a Caesar. Until I say I'm a girl teaser. Big booty squeezer. squeeze Me looking for a diva for she's Yeah. And what you need is a geezer. School like Listen. like a Let's go. Hello, Mama Sita. You's a sexy chica. I'm a girl teaser. Baby, let me please ya. Far from a church mouse, me love a lot of cheese. Me loving your features. Can you move your feet? I'm a loopy president. You can be my if. If a girl don't wanna flow, me always delete her. Me never repeat her. Look for something sweeter. Tell me, girl, can Sing. Me tell her say I'm a girl teaser, big booty squeezer, teaser. Looking for a diva for she. All right, let's try this verse. Yeah. Who let the dogs out?